Àṣálẹ́ yìí ó jẹ́ àṣálẹ́ pàtàkì. Tonight is a special. Alẹ́ yìí ó jẹ́ àṣálẹ́ tó ṣe pàtàkì. And what we are about to do here tonight. Kan tá a dẹ̀ fẹ́ ṣe níbí báyìí lálẹ́ yìí. It's very deep. Ó jẹ́ ohun ìjìnlẹ̀. Though it is brief. Kékeré ni. It is brief but very deep. Ó jẹ́ nǹkan tó kúrú ṣùgbọ́n ó jinlẹ̀. We want to pray fẹ́ gbàdúrà. About the hidden secret. Lórí àṣírí kọ̀kọ̀. I told us on Sunday. Mo sọ fún wa ní ọjọ́ Sunday. The drama group of the church have pushed us into a mystery. Àwọn tí ó ń fi eré gba ẹ̀mí là àwọn ti tiwa sínú ìran kan. That do fight the men. Àti ó ń ja ènìyàn. Of today. Lénìí. Now many people that under this battle. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó wà ní abẹ́ ogun yìí. Whatever we call a secret. Ohunkóhun tí a bá pè ní àṣírí. Must not be known by all people. Kò kì í ṣe tí gbogbo ènìyàn gbọ́dọ̀ mọ̀. What we call secret. Ohun tí a pè ní àṣírí. It is it is not what everyone should know. Kì í ṣe ohun tí gbogbo ènìyàn gbọ́dọ̀ mọ̀. And what you call hidden. Nǹkan tí a dẹ̀ pè ní ohun kọ̀kọ̀. It is not what every people can know. Kì í ṣe ohun tí gbogbo ènìyàn lè mọ̀. So the tools are is, is something that is not known by people. Àwọn nǹkan méjì yóò jẹ́ nǹkan tí àwọn ènìyàn mọ̀. You call it hidden. A pè ní ohun ìkọ̀kọ̀. Secret. Àṣírí. These tools are not It is not obvious to people. It's not what people can say, I know about this, I know. Sọ méjì yìí kò ń ṣe nǹkan tí gbogbo èèyàn lè máa sọ pé mo mọ̀ nípa rẹ̀, mo mọ̀ nípa rẹ̀. So it is something that is very very it, it, uh, ah, that I can say man is ignorant of. Ó jẹ́ méjì yóò jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́ òpè sí. They are not known. A ò mọ̀ wọ́n. And this has been the battle that people have been fighting. The moment the secret has been revealed. It's no more a secret. And it has lost power. And that is why the devil don't want you to know. Ìdí nìyí tí òkùnkùn kò fẹ́ jẹ́ kí ẹ fi mọ̀. The moment the secret is known. Kété tí àṣírí ìbá ti di mímọ̀. It is no more a secret. Kò ń ṣe àṣírí mọ́. The moment what we what we say is hidden. Kété tí ohun tí a pè ní ìkọ̀kọ̀. Has been revealed. Tí a bá ti tú síta. Has come out to help people. Tí ó ti jáde sí àwọn ènìyàn. It's no more hidden. Kò ń ṣe ohun ìkọ̀kọ̀ mọ́. And these are the things. Àwọn nǹkan wọ̀nyí dẹ̀ ni. Has become a problem of mine. Èyí tó ti jẹ́ ìṣòro fún ènìyàn. So hidden secret is a mystery. Àṣírí kọ̀kọ̀ ó jẹ́ ohun ìjìnlẹ̀. It's very deep. Ó jẹ́ ohun tó jìnlẹ̀. It's not what someone can easily understand. Kò ń ṣe nǹkan tí ènìyàn tó lè yé. That's the way I put it. Bí mo ṣe fi kalẹ̀ nìyẹn. In fact, as a, as a, as a matter of fact. Lótìtọ́ the drama they, they did for us, there's no much secret in it. Àṣírí tí wọ́n eh, eré tí wọ́n ṣe fún wa kò sí àṣírí púpọ̀ nínú rẹ̀. Because that man confesses by himself, he's just ignorant of what he's saying. Nítorí ọkùnrin yẹn ó sọ jáde ó jẹ́wọ́ rẹ̀ fúnra rẹ̀ nítorí pé kò ń ṣe àṣírí mọ́. what he was confessing by himself. Ohun tí ó ń jẹ́wọ́ fúnra rẹ̀ ni. He's saying it to the people. Ó ń sọ fún àwọn ènìyàn. It's not a secret. Kò ń ṣe àṣírí. He was just ignorant of what he said. Ó kàn jẹ́ òpè sí ohun tó ń sọ ni. He is a battle that draw by himself. Ó jẹ́ ogun tí ó fà fúnra rẹ̀. But the we are talking about. Ṣùgbọ́n nínú ohun tí à ń sọ̀rọ̀ nípa. Amen. Amen. Àṣírí kọ̀kọ̀. The hidden secret ó ju àwárí òye àti ọgbẹ́ ènìyàn lọ. is more than human understanding and knowledge. ó gba ìrìn àjò ẹ̀mí. it took a journey of spirit. amen. ó gba ìrìn àjò ẹ̀mí. it take a spiritual journey. Àwọn ẹni ẹ̀mí ni òye ẹ̀mí lè yé torí pé wọn ìkọ̀kọ̀ ni. It is only spiritual people that they can understand this one because it is secret. Let's start from here tonight. In the book of Psalm, Psalm seventy-eight. Seventy-four Seventy-four. Ẹsẹ̀ ogún rẹ̀. Verse twenty. Bíbélì wípé Júbà májẹ̀ have respect unto the coming. Uh-huh nítorí bí òkùnkùn ayé wọn nì ó kún fún ibùgbé ohun àṣírí. secret thing. yíba májẹ̀mú nì. have respect unto the covenant. nítorí bí ìkọ̀kọ̀ ayé wọn nì. for the dark places of the head. ibi ìkọ̀kọ̀. the dark place. ayé wọn nì. of the head. ó kún fún ibùgbé ìkà. are full of habitation of Christ. ìyẹn ni wípé. which means. a lè má rí we might not see it. Ibi tí ìfẹ́ ìkà parí Where the work of wickedness ends. Many are under the battle of eating secret today. And they don't know the way out. Yorùbá normally says something that is very ènìyàn mọ ìrìn rẹ́rìn the night. Òru tí ò bá tójú ẹni sú. The night that you did not know when it was dark. Ènìyàn mọ ìrìn rẹ́rìn. You will not know how to walk in that darkness. Nítorí pé. Because. Àṣírí ni. It is a secret. Ìdí nìyẹn tó òbí mọ̀nà báyọ̀. This is the reason why many did not know the solution. Ǹjẹ́ ẹ wípé ọ̀pọ̀lọpọ̀ fi ó kàn ń sàrànràn àdúrà yẹn tètè ó sàrànràn jáde torí kò mọ ibi tí àṣírí ogun ẹ wà. Do you know that many they are just sending the prayer out small small because they don't know where the secret lies? Ẹ̀yin tó lórí ọ̀bẹ ń You you have opportunity. Ọ̀pọ̀ ló wà nínú wọn sọ pé wòlíì mi ò mà sírí ogun ayé mi Many they will say prophet I don't know the secret of my battle. Mo ti ṣe léyìí mo ti ṣe tán. I have done this and that. Bẹ́ẹ̀ bá

Torí kò mọ ibi tó ti wá. Because they didn't know where it came from. Mo mọ ìtàn àwọn èèyàn kan nínú Bíbélì. I know the story of so many people in the Bible. Ìyá ogun tó jà wọ́n wọn ò mọ. They don't know the secrets of their battle. Ọlọ́run kan fi àánú tà wọ́n. God just delivered them by mercy. Ìbámu ti pé orí ọ̀fẹ́ àti àánú ọlọ́run. If not for the mercy and grace of God. Wọ́n bá kú sínú ẹ̀. They will die in it. Kí ló rò pé àwọn ọmọ àwọn ọmọ. Gèhásì ìran Gèhásì kí lọ́rùn mọ́ bẹ́ẹ̀ sọ. What do you know that the generation of Gehaz will have said? Wọ́n ò mọ̀ bógun ti wá. They don't know the where whereabouts of the battle. Àwọn ọmọ Júdà wọn ò mọ̀ bógun ti wá. The children of the Judah they don't know where the battle come from. Wọ́n ò mọ̀ gbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. They don't know where that incident happened. Nígbà tí ẹ ti káyà fi ohun gbogbo tó hàn wọ́n lé Nínú ààfin tó fi hàn àwọn ọ̀tá. When Ezekiel show all what he have in palace to his enemy. Nígbà tí ọ̀rọ̀ jáde sí tó sọ pé ní àlàáfíà wà nígbà tí àmọ́ lórí àwọn ọmọ rẹ̀ tó ń bọ̀. When there was a revelation to him and he said there will be peace over you but that was his generation. Láwọn ọ̀rọ̀ náà sọ pé a ó wọn ní ìgbèkùn. That the word will come to pass that they will be captive. Kí ló rò bí wọ́n sọ? What will you think they might have said? Àmọ́ wọ́n tó pọ̀ nínú Bíbélì. We know many things in Bible. Wọ́n mọ̀ bó ti wá. They don't know how come about the person. Orí ohun tí wọ́n tí wọ́n là kọjá wọn ò mọ̀ ń pa. Because what they are passing through they didn't know what caused it. Jéhù ó sọ wípé ó ní má gbàgbé o. Jéhù said something that forget not. Nígbà tí ọ̀rọ̀ ìmọ̀ yìí tó ṣẹlẹ̀. When this thing happened. Nígbà tí ọ̀rọ̀ ìmọ̀ yìí pọ̀n jáde. When he spoke this thing out. Nípa ti Jezebeli. About Jezebel. Àti àwọn ọmọ rẹ̀. And her children ó gbé òkú rẹ sọ gbé òkú ọmọ Jésù gbé òkú ọmọ ẹ sọnù lójú sínú ọjà Throw away the dead body of the child. Gbé òkú ẹ jìnnú. Throw it away. Olúwa ti sọ pé máa dán wò lórí àwọn ọmọ Jésù. The Lord said I will tempt him over the children of Jacob. Ó ń sàyé lọ bí ọmọ ọba. Ó ń sàyé lọ bí ọmọ ọba. God is enjoying as a princess. Ṣùgbọ́n ìyá rẹ̀ ti fa àjálù kalẹ̀. But the mother has caused a battle for her. Dán. Living. Ogun tó dálẹ̀ fún ọkọ máa jà. The battle they cause for you to be fighting. Ogun yìí á rẹ̀ lálẹ́. That battle will be solved tonight, amen. Ara àwọn àdúrà tá a máa dà ń lálẹ́. These are the part of prayer we are going to talk about. Because it's a hidden secret. Àwọn bàbá wa ti tọ́ bọ́jú òye sọ́wọ́. Our forefathers have touched where they supposed not to touch. Ìyá ẹlòmíì ó ti wọnú májàmú jẹ́ òye wọ̀. Some mothers have entered into a certain covenant. Bẹ́ẹ̀ ni àlámọ́ wà nù ogun báyìí. And the child is in the battle. Wọ́n fi mọ pé ni You'll be thinking what really happened. Which journey did your father embark on? Do you even know about the journey? Oh yes, àṣírí tó o mọ̀. He is a secret that you don't know. Ó bàbá mi ṣó ti dàgbé ni. Say my father have you forgotten? Pé ọmọ ọba akẹ́kọ̀ọ́ gbúdọ̀ pé ọgbọ̀n ọdún. That a prince cannot get up to thirty years. Ṣé o mi ṣe ṣe tèmi? Ǹjẹ́ o bẹ́ẹ̀ mi ṣe ṣe? Did you ask how I did my own? Ǹjẹ́ o pé mo ti ju ọmọ ọgbọ̀n ọdún lọ́wọ́? Do you know that I'm more than thirty years old? Nínú eh, fíìmù Asidram wọ́n pè ní eh, ẹ̀sìn àjèjì. In the film of Asidram, The Strange Religion. Ọmọ ọmọ ẹni jẹ́ ọmọ Do you know that a prince cannot get to the age of thirty years? Do you know that I'm more than thirty years? Did you even ask how uh, uh, um, When the child came out. Said who tell you how to feel? Which means it's a secret. The Christian we are the one that holds the secret. But the devil has hijacked it. Bible made us understand. Tó bá ka ìwé Deuteronomy twenty nine verse twenty nine. Deuteronomy twenty nine twenty nine. Then someone should open to the book of Psalm twenty-five verse six. Let's firstly read Deuteronomy. Ìwé Deuteronomy orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Deuteronomy twenty nine twenty nine. ti olúwa ọlọ́run wa ní ìkọ̀kọ̀. ohun tí a fi hàn ní tiwa àti ti àwọn ọmọ wa láláì. inú àwọn orin dábìdì orí karùndínlọ́gbọ̀n kan ẹsẹ̀ kẹrìnlá rẹ̀. Psalm twenty-five verse eleven. Ẹsẹ̀ kẹrìnlá. Verse fourteen. Àṣírí olúwa wà pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. Àṣírí olúwa wà pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀ yóò sì fi wọn mọ májẹ̀mú. ìyẹn ni pé májẹ̀mú kan ń bẹ̀ which means there is a secret there covenant there. àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn bẹ̀rù. the secret of the Lord is with those that fear him. yóò sì fi wọn májẹ̀mú. and he will show them his covenant. àṣírí yìí ni èṣù ti gbà lọ́wọ́ àwọn ọmọ ọlọ́run mìíràn. the secret that devil have attacked from the children of God. nítorí pé ọmọ ọlọ́run sọ ipò rẹ̀. because the children of God have lost their post. nínú àṣírí. in secret in hidden secret. láti rí májẹ̀mú tí àwọn tí àwọn bàbá ńlá wa dá. that we seen the covenant that our great grandfather have entered. nínú àṣírí kọ̀ọ̀kan. in this hidden secret. láti rí ègún. we seen curse. láti rí àwọn àṣà. we see culture àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. and so forth. èyí tó jogún sínú ayé wa lónìí. which cause battle into our lives today. ìmùlẹ̀wò náà tàbí ń ja ìwọ lógun. which kind covenant are the enemy fighting you? ó máa ń ṣe mí láàánú. the pity. dẹ̀ mọ́ ń sọ fáwọn èèyàn. and I do tell people. ìran wòlíì jìn. that the revelation of prophet is so deep. ìran wòlíì jìn. Revelation of prophet is so deep. Ẹ̀yin gan ẹ̀dẹ̀ ní sùúrù mọ́ láti gbà fún wòlíì gan láti rí ìran tó ní And you too, you don't have patience and allow prophet to see that deep secret. Oníkẹ́kẹ́ ẹ máa ń retí kí wòlíì kẹ́dùn dáàdi ẹ̀dá pẹ̀lú ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ báyìí ẹ bá jàdúrà sí. we just come to prophet that uh, something happen pray for us. tí we are asked to come back tomorrow. kò tiẹ̀ lẹ́mìí ọlọ́run. you say ah this daddy no have the spirit of God. kì í ṣe gbogbo ìran lolúwa lè fi hàn immediately. it's not every revelation that the Lord can show with immediate effect. go and read your Bible. èyí tó gbà wọ́n ní overnight wà ń bẹ̀. there is one that will take them for overnight. èyí tó gbà wọ́n ní the one that will take them for some period of time. I was reading my Bible today I still came across of it. Jeremiah went and prayed after nine days before God spoke to him. Jeremiah lọ gbàdúrà lẹ́yìn ọjọ́ mẹ́sàn-án tí Ọlọ́run tó bá sọ̀rọ̀. I have many of them like that. You wait until you hear from God eh, and reveal what he says. Ẹ dúró títí sẹ́ fi máa gbọ́ lọ́wọ́ Ọlọ́run kẹ́ tó ohun tí ẹ máa sọ. Dádì ṣe Ọlọ́run ti sọ̀rọ̀ náà ni. dádì. has the Lord not spoken. dájú dájú àdúrà kọjá ẹ̀ bóyá gbàdúrà. ìyàwó náà bá ṣe tọkíní tọkéjì tán ta ni kí n fẹ́ ná. ó kọ orúkọ mẹ́rin wá èmi ìṣe bá wọn ṣe lórúkọ mẹ́rin náà rẹ bí ó kọ yẹ kí fẹ́ ju rẹ ti kọ́ àpò ìyàwó. à ń da ọ̀nà wàá ṣe tọ́gí ní tọ́gí ìjàmbá lọ́kọ̀ ẹ̀fà yá jẹ́ ṣe bó ṣe kọ́ lẹ́fà. bí ẹ èyí ti bí bẹ́ẹ̀ kí lọ́kọ̀ ẹ̀ ok ok Bọ́lájí òun náà lọ́kọ̀ ẹ̀. bíbélì wípé nínú Amos orí kẹtẹsẹ keje yòówó Ọlọ́run lè ṣe nǹkan láì àwọn wòlíì rẹ̀. that would the Lord do anything without showing his prophets. The secret of the Lord is with his prophets. I've told us before. Share the story with us. Papa tó lọ sórí òkè tó ní òun that went to the mountain and fast. I'm going to spend forty days here. The prophet mount the ah! mountain. Ẹ káàbọ̀ sí prophet gbogbo èèyàn kí prophet the prophet. Kí ló What are you doing here? Wọ́n gbàdúrà ni. I came to pray. Ọ̀rọ̀ ayé mi ò yé mi. I didn't understand it. Ah. Try again. Ọ̀rọ̀ yín nílò àdúrà. Your matter does not need prayer. Kódà kò nílò àwẹ̀ forty days. God doesn't need that forty days prayer. Ẹ máa lọ náà lórí. Go to your. Padà sílẹ̀ jẹ́rù yín. Go back home. Gbèdé tẹ́ bá kọ́rí ẹ fún lówó. Any fourth mad man you force me to give the person money. Give the person money. Bàbá náà dẹ̀ gbọ́ràn. The man obey. Ó fún wèrè lówó. He gave Where that much money. And the mad person said, who teach you? Go to your father's house. Go and give so so so person money. And he went to his father's house. And he gave that man money. The man said, who teach you? You are free from party today. The secret of the Lord. Is with his prophet. Just be praying and fasting. There is no solution. Amos orí kẹta three verse seven. You want to go and pray. Uh Olúwa Ọlọ́run ò lè ṣe nǹkan kọ̀ọ̀kan lẹ́hàn àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀. àìmọye àwọn èèyàn olúwa ti rán sí yàn. the lord has sent me to your people today. Mo ń jẹ́ òwúrọ̀ mi sí ọmi òní sọ fún ẹ. But if he didn't send me to you, I will not. Ẹyin tí wọ́n fẹ́ wà lápọ̀sẹ̀ sẹ́sẹ̀ lọ́mọ ìjọ yìí. Ẹwà abẹ́ orí ọ̀fẹ́ lẹ́wà tí ń bá ti rí. Olúwa kàdánù. Olúwa kàdánù. I say I said the Lord should avert it. Èyí tó bá da a ah, Olúwa mú The one that is good, the Lord should fulfil it. Òbó sọ fún ìránṣẹ́ kan lá ní. I told his servant. Olólùwà sọ fún mi. Say the Lord told me. Pé òun òun gbà ọ́. That he has saved you. Tuesday stroke Wednesday. Tuesday stroke Wednesday. Last month. Ní oṣù tó lọ. Oṣù tó lọ. I want to hear. Mi I got the revelation. Mo rí ìran yẹn dáadáa. God say. Olúwa sọ wípé. walking into the death. Òun lọ sínú ikú. I knew she's at the edge of the death. Mo mọ̀ pé ó ti wà ní etí ikú. And I stood like this. Mo dẹ̀ dúró. And the whole man put on white inside the room. Ọkùnrin àgbàlagbà kan tó wọ aṣọ tó ń wò. Kò sí ẹni tá kò sí. Ó ní àwọn tí a fi irú àánú rẹ̀ gbà. Ó sọ wọn. Said those that are sure of the mercy of the Holy Spirit. Say, leave that way. Mo gbà nínú ikú yẹn. Said, I deliver him from that death. I was shivering. Mò ń tàn. Thank you, Lord. Ṣé Olúwa. Thank you, Lord. Ṣé Olúwa. many revelations, deep one. Ó jẹ́ ìran tó jinlẹ̀. Ntọ́ ọmọ gan nípa èṣù gan mọ ìwọ lọ wá sí ara rẹ. What you don't know about yourself, devil know it. It's only you that you didn't search yourself. Daniel chapter two verse eighteen orí kejì ẹsẹ̀ kejìlélógún. verse twenty two. ó gbọ́n ìjìnlẹ̀ àti àṣírí hàn ó mọ tó ń bẹ lókùnkùn. kàlẹ́ bó zàtà ni. ó mọ ìjìnlẹ̀. You know the truth. Show the secret things. You know what is in darkness. And the light dwell within. Light dwell within. Which means there is nothing that God will not It's possible for you not to see the secrets of the battle jinlẹ̀ gan. it's possible for it to be seen. ó ti ṣe kó fara sí. it's possible for it to be hidden. náà ọlọ́run mọ̀. but God knows. ẹ̀yin kan bẹ́ẹ̀ mi. some are here. lẹ́yìn alẹ́ ìbò ti ń gbọ́ mi. after tonight as you are listening to me. àṣírí kọ̀kọ̀ tó ń jẹ rẹ lógún. the secret of the battle that is. olúwa ó tù fún ọlọ́run. the Lord will reveal it to you tonight amen. o nílò láti mọ̀ ni. you need to know it. Tó o bá mọ ìrìnàjò rẹ̀ ò lè lọ síwájú. If you don't know it, you cannot move forward in your journey. Wàá tó mọ ìgbàwẹ̀ ni. You just be fasting màá kàn máa gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀. àwọn kan ti gbàwẹ̀ èmi kan sọ pé má gbàwẹ̀ mọ́. and some they are fasted I told them not to fast again. má gbà mọ́. don't fast again. àwẹ̀ tó ń gbà lórí ayé àìní ìtumọ̀ àwẹ̀ tí ò ní ìtumọ̀ àwẹ̀ ọkàn fi ọkàn fi ọkàn fi ọṣà para ẹ̀. It's you that you need the understanding to open. Which key did I need? Which secret I need to know? What do I need to do? For me to be free from the battle. It is only revelation that you first receive before you pray. Ìwé Lúkù orí kẹjọ. The book of Luke chapter 8. We are moving on gradually. We are going to the solution. Verse seventeen. Luke chapter eight verse seventeen. Yes. Kò sí ohun tí ó lù Ah! Tí a kì yóò fi hàn. For nothing is secret that shall not be made manifest. Uh yẹn dá ní fi ń dà yìí that shall not be known. tí wípé. The Lord is saying. Kò sóhun tó lùmọ̀. There is nothing that is secret. Tí a kì yóò fi hàn. That shall not be made manifest. Sàtánì lè fẹ́ pa àṣírí yẹn mọ́. Satan may want to hide the secret. Lọ́lọ́ ní agbára láti But God has the power to reveal it. Ó ní kò sóhun tó lùmọ̀. There is nothing that is secret that will not be made known. Lọ́bẹ̀ ka ìwé má orí kẹwàá. Read the book of Matthew chapter ten. Ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Verse twenty-six. Wàá rí tí Bíbélì sọ níbẹ̀. You see what Bible said there. Matthew orí kẹwàá. Matthew chapter ten. Ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. Verse twenty-six. Nítorí náà. Ẹ verse twenty-six yes. Nítorí náà. Ẹ má fòyà wọn. Ẹ má fòyà wọn nítorí kò sí ohun tí a bò kí kì yóò fara hàn tí ó fara sí. Olúwa ní kí n sọ fún ọ. said I should tell you. Ẹ má fòyà wọn. don't fear. Ẹ má bẹ̀rù àṣírí kọ̀kọ̀. Don't fear any hidden secret. bẹ̀rù májẹ̀mú tó ń lò lé ọ lórí. Don't fear the covenant that they use over you. Torí Because their secret is going to be revealed. That is where I read where we read. The hidden secret place of the world is full of wicked habitation. But the Lord is ready tonight to reveal the secret that is hidden over your life. <laughs> Ìrìn àjò wo ni wọ́n rìn lórí ayé rẹ? Which kind of journey did they embark over you? Tí ìwọ ọmọ tó dogun. In which is unknown to you that comes battle. Ìgbésẹ̀ wo ni àwọn aṣíwájú wa ti gbé àwọn òbí wa ti gbé? Which step our generation has taken and our parents? Èyí tó fa ogun sáyé wa. Which caused battle in our life? Kí ni àwọn òbí wa mọ̀ táwọn ò mọ̀? What does our parents know which is unknown to us? Wọ́n sọ fẹ́ lómi. Àtúnyẹ̀ sàn. Yóò ní. And God, that is whether possible. Listen, Daddy, is this possible. So that possible? Is it possible. So possible, sir. So possible. Is it possible? Is it possible? My, my mom behind she's, my case. She's sovereign over my case. Ó jẹ́ ìyá lórí I mi. She's, she's, she always weep. Ó máa ń sọkún. Ó máa ń sọkún. Máa ń sọkún. Torí wọ́n máa ń sọ ìbọn gan. Máa ń. <laughs> Eh, ó jẹ́ tó kan arábìnrin yẹn I find difficult to believe I find difficult to believe ló sọ. ó ní pé ó nira fún mi láti gbàgbọ́. <laughs> mo rà mo ní kò yá kò nílò kan gbàgbọ́. I say you don't need to believe. ọmọ pẹ́kú tó ń sọ ni pé kò wú. You don't know that the crying that she cries that she's not pleased with it as her life is. But she didn't have power over it. Because it is a covenant. She's not pleased with it. She's not happy. Kọ́dà know bá ní kó wá búra pé ṣe inú rẹ̀ dùn sí ọ̀nà ọlọ́run gbọ́. Inú ò dùn sí. Inú tó ṣùgbọ́n owó ẹ̀ ló wà ń bẹ̀ tóró ti jẹ́ ó dẹ̀ gbúdọ̀ san. ẹ wà ní sọ́ọ̀rù nílọrin à ṣe program ní last month. ọmọbìnrin kan manifest. there was a lady that she manifest. ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ nípa ọkọ ẹ̀. spoke about her husband. it's not that lady that was speaking then. ẹ̀mí burúkú kan ló ń fọ̀ láti inú ẹ̀. it's the evil spirit speaking from her wọ́n ń pè dájọ́ wọ́n pè mí ọ̀kan pè mí pé dájọ́ má pa àwọn ọmọ yìí lẹ́ o. somebody call me that daddy don't leave those children. mo ní mi ò fi wọn lẹ. said I didn't leave them. ọ̀ka àwọn nìkan kan sún síwájú. You need to move forward. Ìrìn àjò mi dúró déyàn, ìwọ lọ múra síwájú. Ẹni tó bá fẹ́ ọwọ́ ìdúró déyàn inú ìrìn àjò ìgbàgbọ́ wọn ìdúró déyàn. Don't wait for someone to be turning your feet. If you wait for that person to draw you back, it is the person that wants to follow you that will move close to you. If you wait ọ̀pọ̀ náà many you are waiting for they are not ready to go. you too will just finish your journey where you are. I said your husband. ó ti rin àwọn ìrìn àjò burúkú. he has been back on some lè bàbá wọn bóyá lè bàbá wọn mo ní kí sógun lè bàbá. I say it's not the father battle. mo ní gbàdúrà kó lọ tó àṣírí ẹ. pray that God should reveal the secret. olóṣèlú àfọ́fà mo lọ sí àwọn àfọ́fà. he has done some pain by himself. ó wá ń sunkún ní ọjọ́ is it Tuesday or Wednesday I don't know. and she was weeping that after day. after the fasting they were they, after the fasting. lẹ́yìn àwọn ọjọ́ uh, kan lọ́kọ̀ ẹ̀ wá àgbà mẹ́rin tó fi padà lọ sí wájú tẹ. the husband only fasted for a day before he went back. ó ní ọ̀rẹ́ rẹ̀ kan wá jẹ́ mùsùlùmí tọ́jú ọmọ yìí láti kékeré ló bá pàdé. said he have a Muslim friend their childhood friend mo ń talking about last week issue. Friday Thursday. Thursday Thursday sáwà so the friend of a husband. that the life of the husband is not pleased with it. ó ní pé kò nítorí ọkọ rẹ̀ ó ti fọ́ pa àwọn àfọ́fà. that the husband has done something. things. tó lóyún fún ṣé ó gbà ó lẹ́yìn tó bímọ fún for him he didn't accept them. ó ní àwọn tó ti promise láti jọ ṣe introduction báyìí tó disappoint. some that you have disappointed. ó ní and all of them have placed calls on him in which he can know the truth. ó ní àwọn jọ ṣe childbirth just láwọn jọ lọ gbé ẹ ní o. said they are childbirth. you cannot know. that is where the part of your husband lies. said that day the secret has been made known. ó kàn pé mọ̀mọ́ rẹ lé ní She called her mother and the, her mother tell her to pack her load. For better for worse, no wọ́n pè tẹ́lẹ̀ àmì lẹ́yìn. Mo ní mo láṣìírí ló tú fún ọ. Mo sọ̀rọ̀ láṣìí. Àjọwọ́ sọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ sọ̀rọ̀ rú sọ Ìlọrin. Àṣírí tó pamọ́ nìyẹn. Ọpẹ́ ò lẹ́nu kò lánú sọ fún báyìí lọ́dún lónìí. Ọ̀pọ̀ yín ní àṣírí kọ̀kọ̀ tí ń jà lógun látọwọ́ ọkọ yín ló ẹ̀. many the eating ìmí látọwọ́ ìyàwó yín ló is from your husband or your wife. ìmí látọwọ́ ọmọ. hama from the children or from from the parents. there is no way that you cannot come through. àtúntò ló fọ àánú gbà. Let's call delivered by mercy. Ọ̀nà àbáyọ kan náà ni Jésù. The only solution is Jesus. Ẹni tó tú àṣírí òkùnkùn lórí igi àgbélébùú ní gbàgbọ́. The one that revealed the secret of darkness on the cross. Wọ́n kán nílẹ̀ lẹ̀ wọ́n kò kò orí igi wọ́n gbé kọ́sí orí gbogbo ayé rí báyìí. He was placed on the cross that the whole world see him. Ṣé mo wá láti tú àṣírí ẹni táwọn pè ní ẹni ẹ̀kọ́ ni? That have come to reveal the secret of the forsaken. Galatia chapter three verse thirteen ìyá kò yé wa. Galatians three thirteen verse thirteen. Èkó ni ẹni tí a fi kọ́ sí orí igi. Ẹ bá mi kà á díẹ̀ bóyá ọtí ẹ̀ lórí. Galatians three thirteen. Galatians three thirteen. Ó ti rà wá padà. Later Ireland. Ẹni tí a fi ṣe ègún fún wa. A fi ṣe ègún fún wa. Nítorí tí a fi kọ́ pé. Ìdúgbòlù olúkúlùkù. Ẹni tí a fi kọ́ sórí ìdí. Fíìmù fún Ábúrámù kí ó lè bá. Ó jẹ́ ti tó. Ó ti tó. Ǹjẹ́ bó bá wà ń bí lálẹ́ yìí? We are here tonight. Ọ̀nà àbáyọ kúrò nínú ègún yẹn. The only solution from that practice. Kúrò nínú májàmú yẹn. From that covenant. Kúrò nínú òṣìṣẹ́ kọ̀ọ̀kan yẹn. From that eating secret. Èyí tó mọ̀ náà ni Jésù. That. Tó mọ̀ òun náà ni Jésù. That you did not know is Jesus. Ẹ̀gbọ́n tí wọ́n sọ níjọ́ ní. Wọ́n ní wèrè ni ọ̀rọ̀ àgbélébù jẹ́ fún àwọn tó ń ṣe. Gbọ́ mi lálẹ́. Listen to me tonight. Mo sọ pé bọ́ọ̀ ti mọ gbọ́ náà nìyẹn. Don't say that's how you normally hear it. Have you accepted Jesus into your life? If you haven't, do so tonight. We're going to pray for 10, 15 minutes. Close your eyes. I want Christ in my life. Raise your hand up. I want to accept Jesus as my Lord and Savior. Raise your hand up. Raise up your hand. That tonight Jesus. Èmi dé come to give my life to you. Bí o bá wà mí lálẹ́ tó o sì ní àwọn ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ tó lóun ló máa mú ogun ìkọ̀kọ̀ wá. If you are here tonight that you have some hidden sin. is the one that brings about the bad things of people. Oh Lord, I know that I have some eating sickness. Forgive me. The hidden sin. Save me by mercy. Thank you, Lord. In Jesus' mighty name we pray. Amen. Father, we thank you for this wonderful hour. Adúpẹ́ magnified. Let your blood begin to flow now. Let your power come down. Let us see you in in in let us see your manifestation in our prayer. Thank you, brother. Let heaven open. Let our prayer be answered. Thank you, Jesus. In Jesus' mighty name we pray. Ní orúkọ Jésù ni àgbàdúrà. Jíjẹ Rise on your feet. Sọ fún ẹni tó ń bẹ lẹ́jà pé ọ̀rẹ́ mi o. Now the person beside you that my friend. A fẹ́ gbàdúrà. We want to pray. Amen. Amen. Tọ́lọ́ ṣe ṣe kí a rara wa lọ́wọ́ nínú àdúrà lánàá. It's possible to help each other in prayer tonight. Mo gbàgbọ́ pé Olúwa ó gbọ́ àdúrà o. I believe that the Lord will answer our prayer. Ayé olórin dàgbà. Amen. Amen. Ẹja jọ wa Let's wave our hands to God. Ẹ̀yin are holding a baby back the baby if you on your seat make sure you're on your seat. Come in if you don't have any space be at work. Thank you, Father. Ẹ ṣé Amen. You know the secret is what we don't know. Ṣùgbọ́n ọmọ Ọlọ́run tí Bíbélì pé ojú rẹ̀ ń lọ sẹ́yìn, ó ń lọ sí wá ó rí ó la gbogbo ayé já. Amen. Amen. Kò sí tó pamọ́ lójú Ọlọ́run. There is nothing hidden in God. Mo á bẹ̀ ọ́. I heard you. Bá a ṣe wà á mí lọ́wọ́lọ́wọ́ àwa nìkan kọ́ là ń ké. As we are here right now, we are not the only one shouting. Ìtọ́ni wà nínú àdúrà wa lẹ́yìn. There is instruction in our prayer tonight. Fi gbogbo agbára rẹ gbàdúrà. Use all your power to pray. Nínú kẹ́yìn fi gbogbo agbára yẹn gbàdúrà. In using all your power to pray. Mo ń kọ́ wa ní báyìí. I'm teaching us. Torí ilé ẹ̀kọ́ lè bí àdúrà lélẹ́yìí. Because nínú kẹ́yìn fi gbogbo agbára gbàdúrà. This is prayer of prayer. In using all your strength to pray. Mo lanu rẹ kó sọ̀rọ̀. It's for you to open your mouth and speak. Inú kéèyàn fi gbàgbà rẹ̀ And using all your power to pray. Oníkó máa ń rí nǹkan kan láti dì lọ́wọ́ nígbà tó bá gbàdúrà. Don't see anything to hinder you when you are praying. So, number one pé kó fi gbàgbà gbàdúrà. The first thing is use all your power to pray. Number two. The second one. Kó gbà láti inú ọkàn pẹ̀lú ìgbàgbọ́. Pray it from your heart with faith. Tó bá fẹ́ ní èsì. If you want to have results. Kó gbà láti inú ọkàn. Pray it from your heart. Instruction méjì tó wà nìyẹn. That is the two instruction we have. Àkọ́kọ́ tí wọ́n gbà. First thing, use all your mind to pray. Ìkejì gbà pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ láti inú ọkàn rẹ̀. Secondly, pray it from your heart with your faith. Wà á pọ orúkọ Jésù. Call the name of Jesus. Àdúrà àkọ́kọ́ rè. This is the first prayer. Ẹ jẹ́ kí àwọn ènìyàn bíi ọgọ́rùn-ún kó pariwo. Let like hundred people shout. Torí orí ọ̀fẹ́ pẹ́ bí lálẹ́ tó dẹ́ pọ̀ sí. Because we have many grace there tonight. Wà á kí gbé. You will shout. Olúwa. Oh Lord. Tú àṣírí tí ọ̀tá fi ń jayé mi lógun. Reveal the secret that enemy is fighting my life. Dáńtò bá gbà dáadáa. You can pray very well. Ọ̀ lè sùn dágọ́ méjìlá tó lu àfi ìran hàn. Before ten the Lord will show you a revelation. Tú kí ni mo pè é? Reveal the secret that the enemy is using to fight me. Mo ti rí dáadáa rí. I've seen it very well. Àwọn ọmọ sọ pé èmi gangan. Olúwa ti tú àwọn many secrets fún mi ní dáadáa. The Lord has revealed many secrets for me. Nǹkan báyìí ni ó ṣe. Nǹkan báyìí ni. This is what you need to do. Ìbí ni sọ̀rọ̀ ń bì. Reveal the secret. That the enemy is using to fight oh, my life. Ó yà wá! Kọ́lá! Ayọ̀ lè ṣẹ̀fà fẹ́. ọ̀tá fi ń jẹ ayé mi lógun. tí ó fi ń jẹ ayé mi lógun lọ́lẹ́ yìí. Aha! Aha! Aha! Aha! Aha! Aha! Yes Jésù. Olúwa wá. Amen. Ẹ wo mi. Open your eyes and look at me. Olúwa ní ká gbàdúrà ìtorí èèyàn mẹ́rin. I say we should pray this prayer because of four people. Òṣìlú náà dúrà tó wá bí. It's not part of the prayer point I have here. Bí mo ti lọ sí mo rí bọ̀ ọmọ. As I walk up and down, the Lord say we should pray. Mo fẹ́ ran àwọn mẹ́rin lọ́wọ́. I want to help four people. Ẹ ká mẹ́rin ó gbà. Let them pray. Olúwa ṣí ojú ẹ̀mí mi láti fi rí ohun ti ẹ̀mí. Oh Lord, open my inner eyes to see that of spirit things pé. Open my spiritual eyes. Ẹ̀kan ṣoṣo ni màá gbà. I will pray it once. Open my inner eyes to see ojú ẹ̀mí things of the spirit. Láti rí ohun ti ẹ̀mí. Open my spiritual eyes. Ṣí ojú ẹ̀mí mi. To receive the mystery from you. Láti gba ohun ìṣẹ̀lẹ̀ látọ̀dọ̀ rẹ. Olúwa sí ojú ẹ̀mí mi. Wọ́n lọ open my spiritual eyes to Láti fi rí ohun ti ẹ̀mí. To see the spirit. Ẹ̀yin náà ¡Ajá! We traveled together. Àwọn wọnú yàrá agbára Babalọ́lá. We enter into the room of power of Baba Babalọ́lá. Bá ń gbàdúrà bá ṣe ń gbàdúrà. As I pray. Yes, it was month of September. Bá ṣe gbàdúrà tán. After we finish praying. Àwọn jáde lọ. When are going out. Ọmọkùnrin kan wà ní abẹ́. There was a man. Ó wà ní abẹ́ àpáta. He was under the rock. Ó jáde ni. He just came out. Ó ní ẹ gbàdúrà fún mi. They pray for me. Mo ń wo bí ìgbà tí wọ́n ṣe àmì star bí àmì dúdú ó wá lẹ̀ mọ́ wájú orí rẹ̀ báyìí. I saw some ah, tag on him. Wọ́n fi àmì sí ọ lára. I have. who placed this tag on you. Ó bá gbàdúrà. You need to pray. Olúwa ó ṣí àmì kúrò. That the Lord should remove this mark. Ó dúró mo every man plays on this man remove it. you will just be walking about the secret of his battle is on him. if you dream and you tell yourself wearing rank has come that they have finished work on them. That the one that is supposed to be well higher and is wearing rank in spirit. If the Lord reveals the secret of the prophet, I say tonight, the spiritual heart is open tonight. Amen. Ah tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ kò mọ̀. The secret that is affecting men in the world is we did a program here one year. Olúwa ti deliverance Olúwa sọ pé ah, is it of Jesus name Lord? Olúwa ní àwọn nǹkan òkùnkùn ń bá àwọn kan gbé. The Lord said that some that the darkness is living with them. Ṣé bí èrè ṣìgìdì? It's like hypo. Pé kí lọ wá nílé wọn. That they should go and search their house. with pray. Ìyá sọ̀ bí kìkan ta ló sun eré àwọn olódáná sun bíi wòlíì àgbà àti pásọ báyọ eré yẹn sì kíní yẹn sì wà lórí ó wà lórí fóònù mi ọ̀tì náà mi ìdílítẹ̀ gbogbo píkṣọ̀ ẹ̀ wà mẹ́ àti tóní àti ti èyí tí ìyàwó apia rí nínú ilé ẹ̀ ìyá Emmanuel bí àpáàdì tí wọ́n dì báyìí nínú kitchen tí ò bá yàn lò nínú private kitchen room and parlour self contained nínú kitchen yẹn ó dẹ̀ bá àpáàdì tán dì báyìí ó nìkan ní gbélé o ó dẹ̀ ba nínú ilé ó dẹ̀ ba bàtà kálukú lọ àṣírí tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ lógun nù. orí sílẹ̀ lómi ní tẹ lómi wa. so many people dey avoid it in their feeling raise your two hands up. ẹ orúkọ Jésù. call the name of Jesus. ìyá ìwúlò ní ìdájọ́ àlèdà olúwa. Jésù olúwa wa. amen. tó ń dà. Pray it again. Tú àṣírí òkòkò lórí ayé mi. Reveal the secrets of darkness over my life. Bàálà ti nú ẹ̀mí. Pray from your feet. Ó yẹ be Ẹ jẹ́ múra láti orí àdúrà bí ta ṣẹ̀fẹ́ pè Let's be serious from the prayer that we want to call us now. Ẹ jẹ́ kí àwọn ènìyàn kan gbàdúrà. Let some people pray. Kí gbogbo agbára gbà. Use all your power to pray. Ìmùlẹ̀ àwọn àgbà. The covenant of the elders. Tó dá ayé mi dúró. That stop my life. Kí ni mo pè é? ẹ̀yin tẹ́ ẹ̀ bá níbi tẹ́ ẹ lọ́mọ wulẹ̀ sí. you that you don't have where you are going don't see. consciousness of the head of. tó ayé mi dúró. has crossed my life. lánàá. catch fire. ó yẹ lọ́nà lọ́nà ìmùlẹ̀ àwọn àgbà tó dá ayé mi dúró. Jésù Olúwa wa. Amen. Tí n bá ti rí àwọn tó gbà ó ti tán. There are still those people that pray it. Ṣé wọ́n gbé If I call your prayer and you can't pray it ogun ayé rẹ. You are the secret of your battle. Ìpariwo lọ́wọ́. Shout aloud. Májàmú tó dé mi di ògo mi. The governor that tied me with my glory. Májàmú tó dé mi di ògo mi. The governor that tied me with my glory. Ẹ̀jẹ̀ Jésù tàjẹ́. The blood of Jesus is so important. Ó yẹ àdúrà. months that we are going to. that your story will change. Èyí tí ọ̀rọ̀ àṣírí kọ̀kọ̀ yẹn ti mú lómi. You that you are tired of that secret. Wọ́n bá ń sọ̀rọ̀ lórí àṣírí kọ̀kọ̀. You are talking about hidden secret. Kò sí bẹ́ẹ̀ tí lè sọ́tà lè yọ májẹ̀mú kò mẹ́. There is no how you speak it without removing covenant. Kò sí bẹ́ẹ̀ tí lè sọ́tà ẹni sọ nípa ègún. There is no how you talk about without mentioning curse. Ẹ sọ̀sẹ̀ rere ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ lórí mi. and brothers in the house. Ẹ̀ka àdúrà ìṣe Prayer is not just ordinary thing. It is the key. Àwọn ah. Those that know the secret is useful for. àgbà. Let's pray. This one let's be serious. Let me say it this way. permit language Ẹ gbà pẹ̀lú ìbínú mímọ́. Pray it with holy anger. Ẹ gbà pẹ̀lú ìkanra. Pray it with anger. Ogun tí ń tẹ̀rí ọmọ ológo lé bàbá àti ìyá mi bá. The battle that is bending the glorious children in my house. Ṣé binding àbí bound bound or whatever? Ogun. The battle. That bow down the head of glorious child in my father and my mother house. Wàá kígbe. You will shout. Sọgbàánù lórí tèmi. Lose your power over me. Ogun tí tẹ̀lé ọmọ lé bàbá àti ìyá mi bàbá. The battle that bows down the head of the glorious child in my father and my mother house. Ẹ má gbàgbé ọmọkùnrin yẹn Don't forget about that man. Ẹ má gbàgbé ọmọkùnrin yẹn Don't forget that man. Ó sàlíjọ́ yẹn gbígbé. Say that day. Wọ́n ní wọ́n igbó kìí yàn wọ́n. And they get to stop in their house. Once they get to a certain junction. Gbogbo alájọ wo ń bíbá yẹn. We all watch the drama. Gbogbo alájọ wo ń bí yẹn. We all watch it. Ó láwọn ti mọ̀. No. Eh, Ẹ eh, eh, That brother. Ah, ah, that the level that is supposed to pick. Wọ́n now pound him down. Ọkùnrin ti ń tẹ́lẹ̀ ọmọ The prophet has found out the head of the glorious child of our father. Leave to lift up your head left. shake where you are. àdúrà wa pé ẹyọ mẹ́ta we have three prayer or four prayer that remain. mo dẹ̀ fẹ́ ká ja mẹ́rin láàrin ìṣẹ́jú márùn and I want us to pray that for within five minutes. ṣé ilé àdúrà mẹ́rin. this four prayer. èyí tí mo kọ́kọ́ fẹ́ pè. the first one that I first call. àwa ta tí a tí a bọ́ nínú ẹ̀. we that we are free from this. bóyá la tó dajì ń bì. maybe we are up to half. Mo I want you to pray it in the understanding of spirit. Ẹ Shout. Ogun tí ìyá àti bàbá mi dá sílẹ̀ fún mi kí n máa jà. The battle that my mother and my father caused for me to be fighting. Olúwa gba ogun náà jà lóru yìí. Oh Lord fight for me tonight. Kò ṣẹ́ fún mi. And conquer it. Ogun tí bàbá àti ìyá mi dá sílẹ̀ fún mi kí n máa jà. The battle that my father and my mother caused for me to be fighting. Ogun tí ogun ìyá mi dá sílẹ̀ fún mi kí n máa jà. The battle that the rival of my mother caused for me to be fighting. Ẹ̀mí mi máa ta ogun náà jà. Holy Spirit fight for me. Kò ṣẹ́ fún mi. And serve me. Olóhùn òkè àdúrà. sílẹ̀ fún mi kí n máa jà. ẹ̀mí mímọ́ dagun lájà kó where you are. Wà á kàn di èèyàn mẹ́ta mú láàrin ìṣẹ́jú kan. You hold three people within a minute. Tó o bá ti tọ́ aago, wà á tún mú ẹlòmíì. After you hear the bell, you pick another person. Wà á dì mú pé ogun díẹ̀ because oh, uh, you hold the person. You hold, After then, you, hold you pick person. another person. kọ́ máa jẹ. The battle that your father and your mother cause for you to be fighting. Ẹ sà, inú àwọn ọ̀fẹ́ kan wà tá a lè dá jáde, a nílò ìrànlọ́wọ́. There are some valley that we cannot come out, we need help. Ẹ pariwo. Shout. Olúwa ṣe ogun náà. Oh Lord solve the battle. Nínú ogun tí àwọn bàbá àti ìyá rẹ̀ dá sílẹ̀ fún. The battle that your mother and father cause for you to be fighting. Kó máa jà. That you should be fighting. Ẹ̀mí mímọ́ ṣe ogun náà. Holy spirit of the soul. Ó yẹ àdúrà. I pray lára. Who is it that my father and my mother offend that they are taking revenge over me? Òrìṣà wo ni wọ́n jẹ́jẹ́ fún kí wọ́n san? Either the day vow for that they did not pay. Tí ń lọ́wọ́ tèmi. That is asking for me. Bọ́dọ̀ lè má ṣe òrìṣà. It might not even be an idol. O lè má ṣe òrìṣà. Might not be an idol. Bọ́dọ̀ lè lọ jẹ bọ́lá olóṣọ́ọ̀ṣì o. It might even be God that they vow for. Wọ́n lè lọ jẹ bọ́lá wọn. They might vow. The ah, God. It might not even be in our husband's house. This time. If you make me to power, if you make this child to succeed, this is what you are going to do. And they fail to do it. It can cause battle. Unless if you don't know what God said in the Bible. Ta ni wọ́n Who did they offend? Tó ń jẹ̀sọ́ That is taking away from me. Where did they make vow that they failed to redeem it? Which turn to battery my life? You will shout. Holy spirit. Settle it before they break. Settle it before they break. Settle oh, it. Àwọn àṣírí kọ̀ọ̀kan ní o. They are hitting sickness. Ọmọ yẹn ò sí bẹ́ẹ̀ o. That child was not there. Wọn ò sí ibi tó fi ń jẹ́jẹ́ o. They have not born him before they make the pledge. Wọn ò sí lọ́dọ̀ tó fi ń jẹ́jẹ́ o. He was not there when they are making the covenant. A fi kó bá àwọn ọmọ wa lọ́pọ̀lọpọ̀. They have used it to implicate the children. Ariwo lọ́wọ́ gẹ̀. Shout aloud. Ta wọ́n ṣẹ̀ tó ń gbà Who is there a friend that is taking advantage of me? Àwọn òbí mi ṣẹ̀ tó ń gbà Who is my parents a friend that they are taking advantage of me? Who is that person that they are? saying. ìbọn náà ti jẹ́jẹ́. yeah they don make vow. ìtàwọn náà jẹ́jẹ́ fún. Who? one oh, that is what they don make vow for. ìwọ bẹ̀rẹ̀ lọ́wọ́. that is acting for me. àmì mi máa ń yanjú ẹ̀. only two settling. ó yá àdúrà. sorry to show ya. àní bàbá àdàbí ìyá mi sẹ́ẹ̀. tó ń dẹ̀ mi lẹ́yìn. Jésù. Olúwa wá. Amen. Àdúrà méjì tó kú ni ègún àìmọ̀dí bàjẹ́ lórí mi lálẹ́. The unknown cause to try over my life tonight. Bí ọwọ́ méjèèjì sókè. Lift your two hands up. Láàárín ọ̀bọ̀ ṣáájú. Within a second. Ègún àìmọ̀dí bàjẹ́ lórí mi lálẹ́. Unknown cause to try over my life. Ó you. Olúwa wa. Amen. Àdúrà tó kẹ́yìn. Last prayer. Ìṣẹ̀dá mi o. My creator. Jáde kúrò nínú àṣírí kọ̀ọ̀kan. Come out from hidden secret. That is the last prayer point. Àdúrà tí o nìyẹn. I don't want to know. Mi ò fẹ́ mọ̀. Listen, you pray it violently. Ẹ gbọ́ ẹ gbà pẹ̀lú. You pray it violently. Ẹ gbà pẹ̀lú ìtàn. My destiny, my creator. Ìṣẹ̀dá mi àyànmọ́ mi jáde láti iná àṣírí kọ̀kọ̀. I don't want to know many secrets. Mi ò fẹ́ mọ ẹni tó ṣe. Mi ò fẹ́ mọ bí ó ṣe wáyé. I know how it works. Mi ò fẹ́ mọ bó ṣe ṣiṣẹ́. I don't know where it works. Mi ò fẹ́ mọ bí tó ti ń ṣiṣẹ́. Just come out tonight. Jáde láṣàlẹ̀ yìí. Just come out tonight. Jáde láṣàlẹ̀ yìí. You be powered with your prayer. Ẹ máa gbàgbà ní ìtàn. Ẹ̀yin tẹ́ bá lè tàdúrà ní mi. If you can pray in spirit. If you can pray in tongues. Ṣé ẹ bá lè gbàdúrà nínú mi? If you can speak in tongues. Ṣé ẹ bá lè fi èdè sọ̀rọ̀? I will give you like one to two minutes. Màá fi ní ìṣẹ́jú tàbí ìṣẹ́jú méjì. Because it's a serious matter. Nítorí pé ó jẹ́ ìṣòro tó le. We are in the spiritual realm now. Bí ẹ bá ti wà nínú àgbẹ̀ tí ẹ̀mí báyìí. A wà nínú ẹ̀sìn ẹ̀mí báyìí. Àtúlẹ̀ mọ́sàtà Ẹ̀ẹ́lìndàgà, you are in the spiritual realm now. A ti wà nínú ẹ̀mí báyìí. We want to pray violently. A fẹ́ gbàdúrà pẹ̀lú ìtẹ̀. Ah, you my creator. Ìwọ ìṣẹ̀dá mi. Come out from healing. Sáǹsẹ̀ nínú àṣírí kọ̀kọ̀. Ìwọ ìṣẹ̀dá mi o. Ìwọ ìṣẹ̀dá mi. Ẹ̀kọ́ náà sí ìwọ ìṣẹ̀dá mi. Come out from healing people tonight. Lálẹ́ ìlálẹ́ ìlálẹ́. Tonight tonight. Lálẹ́ ìlálẹ́ ìlálẹ́. Tonight tonight. Ó yẹ àdúrà. Yẹ́n wọlé sikẹ̀ pálí náà.

likatilikitigatigalaga ungalimozata yaligatigala unga ayolulenda mahaidapa hilida ahai waistachapa haulinda mahaidapa maindasainda maina ulkusonulea haiolestipa Get it! Get it! Get it! Get it! Aha! Aha! Shut up, shut up! Aha! Shut up, Get it! Get it! Wọ́n náà sí ní kọ̀kọ̀ Jésù Olúwa Amen. Ṣé ọmọ méjèèjì sókè? Raise your two hands up. Wọ́n máa kan láyé gbàgbà wà ní kékèké. We don't sing a song when we're little. Àṣírí ìràgòbò mọ́ èṣù ó ti dé o. Àṣírí ìràgòbò mọ́ èṣù ó ti dàrú. Orúkọ Jésù ńlá. Sọ àlẹ́kọ́. Jẹ́ ọ méjèèjì sókè jẹ́ àkọ́. Lift your two hands up and let's raise it up. Àṣírí rẹ kò bò mọ́ èso ti gbé. Àṣírí rẹ kò bò mọ́ èso ti dáràn. Orúkọ Jésù ló fún mi ní ìmọ́lẹ̀ kedere. Amen. Àṣírí jáde láti inú òkùnkùn láti alẹ́. wọ́n á jáde náà mi fẹ́. better than this. Use your amen is meaningful. Orúkọ Name above all names. Call on the name of Jesus Christ of Nazareth. I call his name. I pray in the name of the Lord God of hosts. Every secret working battle over my life and your life. Ọkọ̀ Every working battle over my life and your life. Every covenant that points to battle my life and your life. that you need to know that the world is hidden from you. Ọ̀nà àbáyọ táyà ò jẹ́ ọmọ. The solution that they didn't allow you to know. Olúwa tú àṣírí. The Lord is very tonight, amen. Ìpín àti ìṣẹ̀dá mi àti. My portion and my creator. Àyànmọ́ àti ògo èmi àti ẹ. Our destiny and our glory. Mo ló ń jáde nínú àṣírí. Come out from easy secrets, amen. òkùnkùn tó gbé ogun ró nínú ayé rẹ. In the book of evil covenant that uphold battle in your life. Olúwa pọ̀ òkú èmi àti ẹ jáde. The Lord will move our names, amen. Kọsílẹ̀ májàmú òkùnkùn yẹn dà. Record of evil covenant. Èyí tó ń lò lẹ́mí àti ẹlẹ́mí. That are using over you and her. Olúwa fàáyà. The Lord flourishes amen. Káàdì aṣẹ́gun. We are a conqueror. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. Jésù Olúwa. Jesus name our Lord. Sọ pé àṣírí yẹn ò bò mọ́. Greater secret is no more cover. Yóò dára fẹ́mi àti ẹ. Amen. Àwọn la mọ̀ pé Olúwa ti ṣiṣẹ́ ìyanu? How many know that the Lord has worked miracles? Before daybreak. Kí ìyàwó tó mọ́. Before daybreak. Bí àmì ẹ̀ bá pé méje. If your amen can be seven. Kí ẹ tó wọ kí òwúrọ̀ la ó tó kó tó kó tó fara. Before tomorrow manifest. Dá àṣírí yẹn tú pátápátá. That secret is revealed totally.